ṣe tẹ̀ kú torí ibi tó ń lọ yẹn life wire ni gbéná dání wọ́n àtàgbákò ẹjọ́ mọ̀ símú síra yín báyìí mọ̀ dínjú síra yín ẹni tí èdè èèyàn àdáwò kéékèèké ni mo bá pàdé déédéé bó bá ṣe dèèyàn mọ òun ni déédéé àdánwò tó pàdé àmọ́ tó bá ti gun òkè àwọn àdánwò tó gbé ọmọ pọ̀n àwọn àdánwò tó tí ó rèyàn ń fasẹ̀ lójijì wàhálà wo ló kàn gbà tẹ́ èdè èèyàn tó fi já sí pé tójó bá ti ń bẹ nú ẹ̀jẹ̀ èèyàn kódà kò ní rálì jẹ́ náà ọlọ́run wọ̀. nàbí ahlan wa sahlan sayyid al-a'yan. Allah akrim bi shahr al-mustafa khayr al-wara nur al-anami wa sayyid al-asiyadi. ya mawlid al-badr sórí ìwọ tí o bá ti fẹ́ kíràwọ̀ rẹ parẹ́ mọ́ bínú ọ̀rẹ́ rẹ wàláì tó bá sì ọ̀ sọ fún pé nǹkan tó ṣe yọ̀ dáa kó sì tàn síbẹ̀ ìmọ̀ bínú ọ̀rẹ́ èèyàn mọ̀ bínú ọmọlàkejì ìmọ̀ yóra sì kí èèyàn dànù. ọ̀hún gidi ahlan wa sahlan sayyid al-a'yar. mọ̀ sá eré wo làwa mọ̀ sá bí ìbá sáwọn dáàdì wa tán jagun àjàyè bàmá sáfógun ni àwọn jẹ̀yà nísìn àtòsẹ́yìn ọmọ kí ó kàn tá àmọ́ retí adíá ni kà á dà fún adíá díẹ̀ mú fún ta ni. موسم الخيرات والبركات والإمداد والإفضال والإسعاد يا مولد البدر النبي المنجد أهلا وسهلا سيد الأعياد البارزي إن خدت في أوصافه آتي بما لم يؤت عنه مقالا البارزي نور ولا يخفيه مخفي ربه أهدى له إيصالا البارزي قلب صلاتي جده بشجاعة يخزي بها مختالا البارزي لا خاف عندما قال حقي لو قوى براء فيما قال البارزي هو منذر بمقاله زجرا على باق يسيء فعاله البارزي أفريقا تعرفه كذا يروب بل أمريكا في مناله alibarizi fasinabe amurika latakaf aadaka inna lahum gadan ankalan alibarizi sirma alayka gabodotum tiri fi sama alhali wa ahasini hala alibarizi dawoma yusolli linnabi sallu ala bambalagal irisala sallu ala bambalagal irisala bismillahil ilafi bismillahir rahmanir rahim bi ilafi quraish إيلاف يوم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي يتأمون بالجوع وأمنهم من خوف. Bàbá wa Alibari ti kí ọlọ́run jẹ́ àrí pé gbogbo òjòkó wọn làwọn tọrọ yọ̀ǹda lọ́dọ̀ yìí pé kí ọ̀rọ̀ ajáde sí tàbá yìí kí á lè gbádùn ilé àdáṣà. Àánàkó mọ̀ lọ. Allahumma salli ala Sayyidina Muhammad sallallahu alayhi wa sallam wa ala ali Sayyidina Muhammad. صلى الله عليه وسلم صلاة تنجينا بها من جميع الأهوال والآفات آمين وتقضي لنا بها جميع الحاجات آمين وتطهرنا بها من جميع السيئات آمين وترفعنا بها عندك أعلى الدرجات آمين وتبلغنا بها أقصى الغايات آمين من جميع الخيرات في الحياة وبعد الممات آمين آمين يا الله يا مجيب الدعوات آمين يا سيد سادتي جئتك قاصدا نرجو رضاك وأهتمي بحماك والله kọ́líbà màṣú kọ́lá yẹrù mùsíwájà. قل للذي قل للذي ملأ الحياة وقلما orin òun náà ni ó kà padà mọ́tàmọ́ rẹ̀ kò sí bẹ́ẹ̀ gúnlẹ̀. yà sẹ́yìn dáa. قاصدا نرج رضاك وأهتمي بحماك زكاة والله يا خير الخلائق إن لي إن لي قلبا مشوقا لا يروم سواك. Bàbá wa Ọlọ́run ti gbèjà yín tọ́lọ́ bá ti gbèjà ẹ̀ kò sẹ́jọ́ púpọ̀ mọ́. kọ́lé ní fò áàdì. ẹ wo ṣe olójú ẹni tí ó bímọ tọmọ ń yàn lójú ẹ. kọ́lé ní fò áàdì. nígbà tó wá bímọ ńkọ́ ṣèbọ́ ọmọ kan lọ padà díẹ̀. wà á tọ́jú ìtàmá ọ̀dà àga mòwú. Oh, oh, ọ̀tá ọ̀rẹ́ máa dúpẹ́ fọ́tà báyìí máa ní àwọn ọ̀tá mùsáhìdá ọ̀hún màhámọ́ máa mi máa gbádùn kan. àwọn máa ní mọ́tà àbí àná. nọ́mbà kàkọ́ ìlọ́n. ọ̀tá ni Google máàpù ọ̀tá ni Google máàpù tí ó ń lókèétì ibi tó rẹ̀ rẹ̀ wà fún ọ. a ó máa àlímọ́tà. bó o bá ti rọ́ta nú ayé rẹ̀ kádàrá takù ọ́. a ó máa àlímọ́tà. ṣé wọ́n fẹ́ jẹ́ èèyàn ni bí èèbá ẹlòmíì oorun mọ́ lábí wèrè. a ó máa àlímọ́tà. ó ní mítìnì tí ó ṣe lójú oorun gbogbo travel ẹlòmíì àìmọye ìgbà tó ti gba visa lójú oorun wọ́n ti fún visa Canada visa ń travel kì í nígbà tí yóò bá fi tají yóò bára rẹ̀ lẹ́kùn lélẹ̀ rẹ̀. àwọn ọmọ àlè múta bí ànàrọ̀ bá kàkọ́ ìlú. ọ̀tá ló tají ọ̀tá ọ̀tá ọ̀rẹ́ ń fọ ọ̀rẹ́ ń fọnu ojú àwọn ẹgbẹ́ ọgbọ́n kò sóorun mọ́. sọ́nù àlè ìwàsẹ́ limọ́ tẹ̀sílímà. abáàdàmù tó bá dijọ́ mi. kò yé eléyìí wọ́n lélẹ́yìí interview lásán ni ìràwọ̀ sì ń ṣe lọ́wọ́ èmi sọ fẹ́ nìkan mi náà ti dé tán àwọn tá a jẹ́ sítáàjì ọkọ̀. àwọn ọmọ àlè mọ́tà. ìtẹ̀fẹ́jà ṣe ń dáadáa òun láṣẹ ara wa ni. pa. yìí ti ríra mi gbẹ̀yàn líle ni mí ìǹsì lè ríra mi kéjì mo wá kúkú maintain level yẹn ó yá kó mọ lé nìṣó. sọ́lù alayhi wa sallimu taslima. bàbá ọlọ́run ti ṣàánú yín bọ́lá bá ti gbèjà yẹn kí yẹn ọ̀rá lé lò so kò sẹ́jọ́ mọ́ oore èèyàn ló kù tí ó máa sọ̀rọ̀ ìwọ kọ́ ló mọ̀ fohùn fọ́ta mọ́ ó lò sí èèyàn ní ó fohùn lẹ̀ fọ́ta gbà táwọn ahọ́n lè mọ̀ kó wá ń sunkún kí ibi wèrè ojú òwúlẹ̀ fọ́ dànù tálọ́sì gbà táwọn ahọ́n lè mọ̀ kọ́ wọ́n ti jó ọmọ ibi tó tẹ pọ́ńtà sínú sóbì ẹ̀hún ló máa tẹ tọ́tù rẹ̀ mọ̀ tẹ tọ́tù rẹ̀ ẹ̀yìn ẹ̀ máa kú gbẹ̀yìn. àwọn ọmọ àlè mọ́tà ah. bí a nàró bàtà kan ìlú. àtijọ́ tí mo ti rí ní tí ìfẹ́ jẹ́ kọ́ ìjọ́ tí mo ti dá ní tí ọ̀tá ò fẹ́ jẹ́ ṣe mọ̀ ìjọ́ yẹn mo ti balance. Okay so tí yóò bá ti mọ location ayé yẹn yóò mọ dààmú so ojú ọ̀nà tó bá ń rìn tí òòrè yẹn gbà ń pakọ̀ tó pàdé ìfàsẹ̀ kìí sojú ọ̀nà tó ti dé yẹn padà padà padà kò sí dé yẹn mbẹ kò sí sigina mbẹ anabi tó gba sẹ́fún gan wọ́n hàn lé mọ̀ sallallahu alayhi wọ́n fògùn sún jẹ anabi wọ́n yọ eyín anabi nítorí kíni so gbogbo kíni yẹn ó yẹ kó mọ̀ pé wọ́n náà pàdé irú ẹ̀ sọ́nlù àléyìí wàsálìmù tẹ̀sílímán. bọ́lá ń bá ti pera wọ yàn tọ́lọ̀ ti ní ó búyọ kò sí tó kù mọ́ yìí ó ṣe bí ọ̀dẹ̀ ni ó ṣe bí ọ̀dẹ̀ ọ̀dẹ̀ láyé láìkì ó ṣe bí ọ̀dẹ̀ ó mọ̀ ṣe bí òmùgọ̀ ó ṣe bí ìgbà tó rí ó sì mọ́. fìlí. orí tó bá fẹ́ ṣu ààrẹ ń pọ̀ ọgbọ́n ọgbọ́n kọ́ lọ́lọ́run fi pín in fún ọ àyẹ̀mọ́ yà wọ́n tó gbọ́n ya wèrè ọgbọ́n nínú gbọ́ntà pẹ̀lú bẹ́ẹ̀ ńkọ́ ọmọlẹ́yìn ní bọ́ wọn. fìlì wá àpótí inú ilé ní ìjù wọn lọ àpótí sàn lọjà àwọn òrí bí lọ ọjọ́ kò ń lé ni wọ́n tún wá bá wọn lé padà ẹ̀dì ẹ̀ fi ń pòṣe sí wọn la bá tí ò jẹ́ǹjẹ́ kù fún. fìlì wá kìtì mú tẹ̀sí òun wà fi káàzì mà ẹ máa dúpẹ́ ọpẹ́ ló kù ọpẹ́ ló kù kì í gbogbo ẹni tó ta hàn lé mọ̀ ló mérí bọ́ hmm. gbàtọ́ lọ ní ẹ̀yìn mérí bọ́ ẹ dúpẹ́ ni ẹ mọ iye àwọn tọ́ta ti fi wọ́n ṣèfàjẹ wọ́n ti di ṣàwámà ayé wọ́n ti jẹ wọ́n yányán wọ́n sì lè gbọ́hùn rẹ̀ mọ́ gbàtọ́ lọ́n fọmọ tẹ̀yìn jáde ọpẹ́ ló kù. fìlì wákìtì mú tẹ̀sí òun wà fí káàsì mà tún. ẹ ẹ gbọ́dọ̀gbà mo kí yín à mo kí yín kí la máa sọ wájú yín bẹ́ẹ̀ bá ṣàánú ọlọ́run ẹ pọ́ lọ́n lé lára wa ni kò sí ní tá a fẹ́ wí tẹ́ mọ̀ wí. وَالدَّرِبُ مُمْتَدٌ وَأَنْتَ شَبَابٌ وَالْفَعْلُ شَيْءٌ فِي الشُّعُورِ كَأَنَّهُ مَطَرٌ يَعُودُ وَإِنْ طَوَاهُ غِيَابٌ filiwakiti mu tẹ̀sí ọ̀hún. filiwakiti mu tẹ̀sí ọ̀hún wà fi kàzí ma tún. Eh. wà á dárí bò mọ́ mọ́ta dán wà á ń tà ṣàbá bọ́. àbá àdàmú alágolo ẹ má wọrí àwọn ọ̀tá yín ò òun dé bọ́tà àwọn náà máa bá yín sà filiwakiti mọ tẹsán wà fi kàzí ma tún wà á dàrìbò mọ mọta dán wà á ń ta ṣàbàbọn. àwọn ọ̀dọ́ àfọ́à tàǹbẹ̀ láàyè yìí àwọn ọ̀dọ́ ọ̀sọ́ ọ̀rọ̀ náà lápapọ̀ àwọn ọmọge tá a sì ń wá sígínà kí àtàyìn ìyá wa lápapọ̀ ọ̀rọ̀ ó bá wa wí púpọ̀ filiwakiti mutasion mm. wàfi kazimatun wà dàrìbò mọ́ mọ́ta dùn wà ń ta ṣàbàbọ̀. má kó bá rẹ má kó bá rẹ kò sẹ́ni ọlọ́run ò kọ ògo mọ́ ìwọ ló kù tó jẹ́ kógò yẹn move ìwọ ni wàá kick start yẹ kọ́kọ́rọ́ ògo ọwọ́ ẹ̀ ló wà ọlọ́run kọ́ ni ó túbọ̀ start yẹ mọ́ ọlọ́run ò ráyè rọ̀bọ̀ rebe ó ti fún ọ ńlá ka ìwọ ló ya pílánì báyé rẹ bí ó bá ṣe rí tó o bá lè ya pílánì ọlọ́run kò ó yà fún ọ kódà gbogbo rẹ mọ tẹ̀lé ọ kí o ní rí ṣètè kú. fìlíwá kí tí mo tẹ̀sí wà fi kàzí mà tún hmm. wà á darí bò mọ́ mọ́ta dún wà á ń tà ṣàbàbọ̀n. man ya'ish man ya'ish fi khawfin lan yanala izzan abada. la ilaha illallah jọ́ tó bá wọnú ọkàn yẹn tó ríra rẹ̀ ń pójo ní ọ́ ò lè rí oore ṣe tè kú torí ibi tó ń lọ yẹn láìfọ àyà ni gbéná dání wọ́n àtàgbákò ẹjọ́ mọ̀ símú síra yín báyìí ẹ máa dínjú síra yín ẹni tí èdè èèyàn àdáwò kéékèèké ni mo bá pàdé déédéé bó bá ṣe dèèyàn mọ òun ni déédéé àdáwò tó pàdé àmọ́ tó bá ti gun òkè àwọn àdáwò tó gbé ọmọ pọ̀n àwọn àdánwò tó tí ó rẹ yẹn ń fasẹ̀ lójijì wàhálà wo ló kàn gbà tẹ́ dè yẹn tó fi já sí pé tójó bá ti ń bẹ nú ẹ̀jẹ̀ yẹn kódà kò ní rálì jẹ́ náà ọlọ́run wọ̀ confam mo wí. fìlíwákì tí mo tẹ̀sí òun. ọlọ́run sọ fún ọlọ́run sọ fún àwọn sábẹ́ ó sọ fún àná Muhammad. sallallahu alayhi wa sallam. ó ní wa idha laqul ladhina kafaru. a'udhu billahi minash shaitani rajim bisimilahi rahmani rahim. rinlẹ̀. ya ayyuhal ladhina amanu. Hmm. idha laqitumul ladhina kafaru. zahafan. sọ fún àwọn kèfèrí sọ fún àwọn ọ̀rọ̀ tí ń sọ fún ọ yìí. Ma sọ fáwọn tó jẹ́ sábẹ́ rẹ̀. ìdáná kí túmọ̀ lẹ́bí iná kẹfàrú zahafan. má jẹ́ kóhùn rẹ ṣe ọba yìí tì. la kí túmọ̀ lẹ́bí iná kẹfàrú zahafan. ó ní sọ fún wọn pé tá a bá pàdé àwọn ọ̀tájú òfẹ́ jẹ ẹjẹ́ èèyàn. fàlàtú wà lóhùn mọ́lẹ́ àdìbàárọ̀. má sá o má sá o orí támákì lẹ́jọ́ wà tó bá ti kó ń bẹ̀ fún wọn àwọn ọmọ rẹ ò ní jẹ́ èèyàn tí bàbá yín bá sá lánàá ni ẹ̀yin ò ní débi ẹdẹ yìí àìmọye èkó tán bá pàdé síbẹ̀ náà lágolo búrẹ́dì wa búrẹ́dì wa easy àti ta ni àìmọye ẹni tí ó ṣe búrẹ́dì kalẹ̀ tó wọn àtọmọ rẹ̀ ó jọ fi jẹ búrẹ́dì àtẹwà fàlà àti wáńdómì jẹ. fàlà ah, ah. tún wọn ló wọn mọlẹ àdìbàrọ. ìdálẹ̀ kì í túmọ̀ lẹ́dí nàkàfàrọ̀ zàbà. ogun kan ogun kan làwọn ń wí ní nílẹ̀ fi gírèdì eré wo lẹ̀ mọ́ sá eré wo làwa mọ́ sá bí ìbá sàwọn dáàdì wa tán jagun àjàyè bàmá sáfógun ni àwọn jẹ̀yà nísìn àtò sẹ́yìn ọmọ kéwù kan táwọn retí adíá ni kà á dà fadíá díadíẹ̀ mú fún ta ni. ìdáná kì í túmọ̀ lẹ́dí nàkẹ́fàrú záfán. tó bá ti pàdé àwọn ọ̀tá tí lé ọ kiri. fàlàtú wà lóhùn mọ̀lẹ́ àdìbàrọ̀. má kọ̀ dí wọn o má fẹ́ régé o nítorí wàmọ́ yìí wà líhìm yawma idhin dùbàrọ̀ illa mutaharifa. farabalẹ̀ wàmọ́ yìí wà líhìm yawma idhin dùbùrọ̀hù. wàmọ́ yìí wà líhìm yawma idhin dùbùrọ̀hù. ẹni bá kọ̀ ní sọ́ta ọ̀tá ń lé ọwọ́ fi rege ha ó fi rege ó ti jẹ́ ju ọlọ́run. wàmọ́ yìí wà líhìm yawma idhin dùbùrọ̀hù. ó ti jẹ́ ju ọlọ́run ọ ah, ọmọ oh, gbogbo tí ń tẹ̀lé ọbọ̀ ọ̀hún yóò kọ́ ọ̀tá dání ni ọ̀tá ni ó mọ̀ boost rẹ̀ àwọn náà mọ̀ ginger rẹ̀ àwọn náà mọ̀ ginger rẹ̀ so àwọn tí ń bẹ̀rẹ̀ gbẹ̀rún jẹ́ ká mọ̀ ginger rẹ̀ ni ìjọ́ tí bá ti sùn tí bá ti pàdé àwọn ogun kan lójú oyún ni confam so àtúmọ̀ ibi tá a tún tẹ pọ́ńtà sí ó yẹ mọ́ bọ̀. wà á máa ń yò wá lé. torí ogun táwọn dádì jà ogun yẹn sì kù ẹ̀yin jà lífà dádì yín àwọn ọ̀tá dádì yín náà jà bàbá wọn àwọn ọmọ ọ̀tá tiwọn àwọn náà jẹ́ àlífà dádì tiwọn náà ẹjọ́ máa fèsì ara yín àwọn òun wíìnì lérí dádì ẹ má jẹ́ ń wíìnì lérí yín. wà á máa ń yọ wá lé. ìjọ tí yàn bá ti rò ìjọ tí ti rò ń pọ̀ ta ti tán ìjọ òun lọ ta ti bẹ̀rẹ̀ tí ó mọ wọlé sí yàn la ọ̀tá ò mọ wọlé ọ̀tá wo ló tán àwọn ọ̀tá kan bẹ kò ní tán dé ìdàlìkíyàmá àfi tó bá sórí ibú ìjọ tó bá ti mọ́ta tán láyé rẹ̀ kádàrá takò ọ̀nù wọ́n mọ̀ pọ̀ sí tọ́ bá ti ń pọ̀ sí so oògùn owó nù so sólẹ̀ tó tóyún wò sí so rọ́ta nulẹ̀ tó sì ń bá pàdé ọ̀tá kínkìnkín ni àwọn ọ̀tá tó mọ̀ náà ya wèrè jù àyìnmọ́yà àwọn ọ̀rẹ́ tẹjọ́ rìn kí bẹ̀sítì rẹ̀ ó fẹ́ bẹ́ obi su ìyún ló lágbára jù ó ti dẹra lẹ̀ yóò gun ọlọ́bẹ lẹ́yìn ni. wà á máa ń yan wa léèmí yá ọmọ ìdí ìdòbòrà ẹni bá rí ọ̀tá tó rí ewu tí ń bọ̀ tó wá kọ́yìn sí i ilà mútà rífàǹlì kìtàlì. tí ẹ ṣe wípé ó fẹ́ lọ fi múra ogun bàbá mi àgbàlagbà ọlọ́run ti fi six náà wù sí tí ẹ ṣe wípé ó fẹ́ lọ fi múra ogun ọlọ́run já wa tánu kìí ṣe gbogbo ọ̀tá ló fèsì lẹ́ẹ̀kan náà tágbára rẹ̀ ò bá ti ka lọ sí short lọ sí woro so ẹjọ̀ máa ẹjọ̀ máa wá sọ́ra yín woro sí woro ilà mutaharifa lilikitali. so ẹ̀ka náà kọ́ ló fèsì ọ̀tá àwọn ọ̀tá mi bẹ wọ́n ya wèrè ju ọ lọ tó o bá ti ní tó fi fèsì wọn kọ́kọ́ lé lò kámá wa kámá wa jẹ ọmọ ayé torí àwọn ti lé experience ń bẹ ó kọ́kọ́ lọ múra wọn náà kọ́dà àwọn ọ̀tá mi bẹ ẹ̀jọ̀ mọ̀ ṣe mùjámọ́lá ó mọ̀ bá wọn ṣeré tó o bá ti kápá wọn mú wọn lọ́rẹ̀ẹ́ wèrè tí bẹ́ẹ̀ lè yíhun tó lè pààyàn lójijì ó ló hàn dádì rẹ̀ lè mọ̀ tẹ́ kú mọ́ bẹ́ẹ̀ yọ̀tá pẹ̀lú ẹlẹ́kan náà yóò fi ọ́ sàfàjẹ́ ó kàn máa lè bomi àgé fún dádì rẹ̀ láti kìámọ̀ ni àbó kàn máa pòṣẹ́ látọ̀ òun ni kí ló ta aláyà fún. torí àwọn nǹkan kọ̀ọ̀kan lọ péǹdì wọn ẹ̀yìn ló fi wọ́n sí mutahari fanli kitali. mutahari fanli kitali. ó máa fi pẹ̀lú ara rẹ̀ náà ó máa fi wá ingredient kiri ingredient tó fi jà àwọn mutahayizan ìlàáfi àti. àti kó já sí pé mutahayizan ìlàáfi àti. ìlàáfi àti. ó fẹ́ lọ bá àwọn olóríire tí ó bú sí ayé rẹ̀ ìlàáfi àti. àwọn ogun kan bẹ ò lè dá ajá àfi kó ní sọpọ́tà lẹ́gbẹ̀ẹ́ ìwọ nìkan kọ́ ló da fèsì ẹ̀ ó làwọn tí ó kún ọ lọ́wọ́ múta hayizan ìlàáfi àti. ó lọ́dọ̀ àwọn tó sádi tó bá ti já sí pé torí méjèèjì yìí kọ́ ló fi kọ̀ dí ló fi sáfọ́ta fakọd. fakọdí bá abigado bí mi nà láàyè. irú ẹni bẹ́ẹ̀ ọlọ́run mọ fẹ́ẹ̀sì fún tí ó fi kú ni ọlọ́run mọ bínú sí ni akóore yìí mọ àmọ́ ti yójójú akóore yìí mọ àmọ́ ti yójójú ó ṣe yójó kò sá nẹ́bì tó yójó bá nẹ́bì bá sojo lánàá tó sáfọ́ bẹ́ẹ̀ ni sáwọ́ orí mò lídìí ṣe ìsìláàmù ti bógun lọ. fàkọ́dé bá abigado bí mi nà láàyè. èyí tí wọn náà ń ṣe nísìnyí ogun àwọn ọmọ rẹ ló ń jà kalẹ̀ wọ́n jẹ́ kù fún wọn kí làwọn ọmọ tiẹ̀ ó dé bá ọlá àdáàdì tiẹ̀ náà fi ń tọrọ ọlá tiẹ̀ ò lè gbà kankan pa ọlá tí ò ní mẹgàbáìtì ọlá tàn lè fi dánlódù píktọ̀ kò ní lódù. fàkọ́ni bá abigada bí mina náà láàyè. tẹ̀yìn náà lẹ́yìn náà ti bẹ̀rẹ̀ yìí kìí ṣe táwọn bàbá rẹ bá ṣe mọ́ kí ni ìwọ náà ṣe kùn ó sì wá joyè àjẹkù kalẹ̀ wọ́n fàjẹkù ṣèyá láyà bí yàn bá gbójú lájẹkù jù yóò padà jẹun lọ́wọ́ ta àjẹkù yóò yàn wọ́n máa fi ronú ni tó ń jẹ tiẹ̀ ó fi délẹ̀. fàkọ́dìbà àbígádà bí mi nà láàyè wọ́n máa wá àwùjọ nàmú wà sálímà sí. bàbá mi àgbàlagbà. wama awaahu jahannamu ọlọ́run ni ń bọ̀ ń bọ̀ wá nu náà. wàmà awahum jahannamu. ìyà tó na fún láyé ọ̀tá tó sá fún láyé inú náà ló lè hẹ́ndì sí. wàmà awaahu jahannamu. tọ́lá tọ́jú òṣìṣẹ́ option tó lè meet lọ́tà fún ọ wọn ibọ̀ ta negotiate negotiate ń bo ẹlẹ́gàn tó fẹ́ oríire tó ń ṣe òun náà ni torí òun náà ni ń dùn wọ́n jù. wọ́n máa wà àwùjá nàmú wa bí salimasi. ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ṣé ẹ ti mú yùn dání bó bá ní ojú òní débi òun lọ o wọ́n rí òun fàṣẹ ìyá tó wá sá fún wọn lè gba láti kìá mọ̀ torí àwọn ọ̀tá náà ní ojú òṣìṣẹ́ nítorí òfin kóbá lọ́hùn náà mọ̀ tí ọ́ mọ̀ tí ọ́ lọ́bi tó ti kóbá lọ́hùn àwọn àdáyìn wà tọ́lọ́hùn ò ní gbádùn ayé òtún ní gbádùn àlìkìá mọ̀ kúkú ja ogun òun nísìn kó padà mọ́ gbádùn létà so àfàsàlà ti lọ́nu gbó sílẹ̀ náà ń wá kiri kì ṣe pàfà fẹ́ ra lẹ̀ pé ẹran náà kúndùn tó bá wọn ẹran nù gbẹ sáwọn nìkan lọ́lọ́dún méje ni wọ́n ṣiṣẹ́ ẹ̀tọ́ ni yìí tẹ̀yìn náà ń ṣe bàbá yín ló ṣiṣẹ́ wọ́n sin àwọn àgbàlagbà ibi tí abalị ti ń sìn yín rí ẹ̀pẹ̀rẹ̀ ẹni tí ò bá sìn àfi kò sìn náà sìn kò sáwọn ọlọ́run tí ó sìn wọ́n bìkan ọ̀tá ọ̀kọ̀ọ̀kọ̀ fẹ́ rẹ́rìn yẹn lọ́wọ́ bẹ̀rẹ̀ àmọ́ àwọn náà sunkún létà tó ológo ló ní the end bí ẹ bá sọ láòtá fíìmù ológo ò ní dùn bíbó sì bíbó sì fíìmù bá ti kú fíìmù ti hẹ́ndì nu. wọ́n mọ àwọn ahùjá nàmú wábí ìsàlímàsí. wọ́n sì nu fíìmù ò gbọ́dọ̀ kọ́kọ́ kú wọ́n yìí tètè kú fíìmù ò mọ́ olórí ibú ni máa ń jẹ́ kí fíìmù olórí rẹ dùn. so ológo ló dẹ̀ ní the end so wọ́n máa wà àwùjá nàmú wa bí sàlímàsí. ẹlẹ́kẹ̀jì ń bẹ̀ má kọ́ bá ń jì ní ògo rẹ fún rẹ alẹ́ǹjì máa sùn fi láàbù alẹ́ǹjì máa sùn fi láàbù wàlúmọ́ra ẹ̀yin ọ̀dọ́ ẹ má ṣeré jù àti lè ṣeré jù àti ń ṣeré jù àti ń ṣeré jù bí àbá ṣe ọ̀dọ́ jù ń ògo rẹ ni ọ̀dọ́ òsì ló ń ṣe tí ìyá ò tí ì fi ọtọrọ ọmọ ìyá rẹ ń rìgírẹ́tì pé òun bí ọ o ò tí ì rí rẹ́kọ́ọ̀dì inú ilé yín bírèkì wọ́n fà án dáàdì rẹ̀ tọ̀ àga lóde ni ìwọ òdù bó ṣe tọ́ sága wájú wọ́n sà ń kọ mérò náà ni o wa ń ṣeré kí o ń sọ̀dọ́ irú rẹ ní sọ̀dọ́ tó léegun tó bírèkì inú ilé tó ń ṣeré kí tọ́jú eré rẹ sì ń lọ. afa amina. ẹ ń bọ̀ ó wàá bá ń ka orin kan pé hayan. يا شباب المجد هيا يا شباب المجد هيا tasi fẹ́ jẹ́ kó gò wá gbéra hayan hayan ẹjẹ́ àtàjì ẹjẹ́ àtàjì ẹjẹ́ máa jíjà kí ni wèrè tá à ń ṣe kí ẹ jọ kí ló ṣẹlẹ̀. hayan. ẹ kí ni fàájì fàájì fàájì tó fi fa ògùn ara rẹ ya kí lè ríre kí n bẹ́ẹ̀ mi kó fọ́ ọmọ mẹ́rin lójúmọ́ ayọ̀. ó wá ń pín igi òun pín igi inú tiẹ̀ náà ń dùn ó mọ ọmọ mú balẹ̀ orí rẹ̀ lórí mú balẹ̀ yìí. ayọ̀. bí Yusuf bá fọ́ sùn lé alánà ni kò ní dàgọ̀ ọ̀la gbogbo oríire tọ́lọ̀ ń kọ́ mọ ó ti padà fi ó àwọn obìnrin tó ń fọ àwọn ti fi gba lónù. yàtọ̀ bá balẹ̀ májèlé ayọ̀ hátìmọ́ kẹ̀hìndàlẹ̀ àwa ni. Ah, kí ló dé bí ẹ bá ṣe pa níbi à ń lọ àwọn obìnrin fẹ́ fọ́ wa àdá wọn lónìí wọ́n fẹ́ fọ́ mi ìdáhùn ni mo ní olóòsì ogún hundred percent ọjà tuntun ọ̀rọ̀ fi mí lẹ̀ jẹ́jẹ́ jẹ́ máa mẹ́tẹ́ ní ogún omi dákun. hátìmọ́ kẹ̀hìndàlẹ̀ àwa ni. bàbá mi ọ̀gá lọ́gbà kò easy kí ni wọ́n easy kò easy kò easy àmọ́ bí bá rí pé mọ́nì ní fẹ́ ní problem ìyá lọ fix yẹn lé lẹ́sẹ̀kẹsẹ̀ hayan. ìwọ wo ló ló gbẹ́tàn ló strong yóò rù sí ọ díẹ̀ ọpọlọ yóò dàrú. hayan. ó bẹ lọ́hùn ní ìgbà tó fẹ́ sún yusufu náà padà bẹ lọ́hùn tì ní bọ́lọ̀ dàgùn sànù mi kíní yìí pọ̀ sùlẹ̀ àyìn náà ti fáyín jù dàgùn ọlọ́run tó o bá sànù mi àbúrò ilé náà èmi náà máa tọ́pọ̀ kí o. yẹ ṣàbọ̀ bọ́ọ̀lù májèlé hayan. hayan má lè má lè gbádùn òsì kan kí bó o bá jẹ́ èèyàn tán gbogbo gbádùn tí yẹn ń lé kí òun ni ọmọ fọ́lọ̀ rẹ̀. hati mo kọ ìdàlẹ̀ àwa ni. ẹni yíyí máa tún fi láha wẹ̀lmára ẹni ọlọ́run bá ti sàánú nù yín má yọ̀pọ̀ rá má yọ̀pọ̀ rá kò sí ọlá ti lè tó tápadà sí ibò kápẹ́ ìwọ tó ń lo ògo testing limited ògo lọ́lọ́run fún ọ ó fẹ́ dán wò bó ṣe fi wùwà náà ni ó wá tún ṣe wèrè wọ́n ti dátò ògo yóò tán next week gbogbo àwọn tán kígbe ó pọ̀ ó pọ̀ ó pọ̀ ó pọ̀ tẹ̀lé ọ lẹ́yìn ha. wọ́n ń lé ọ́n lamba obibi obibi ń bọ̀ wá di kpm. hatimu kẹ́hìndàlẹ̀ hawa ha ó pọ̀pá ó ha ó pọ̀pá ń bọ̀ wá di kò pọ̀ mọ́ àwọn náà náà yá dànù. wọ́n ti bàtú rọ́nà sọ̀dá alẹ́ àbá ti kú ha ha ha yẹn bá pé tí ọ tá bá pé tí ọ bí ṣúgà tó rò dùn ni tó o bá dùn mọ́ wọn yá dànù mọ́ sèré mójútó gòun bí o ṣe ní ṣífìtì ọlá máa ń ṣífìtì. àìmọye àwọn tọ́lọ̀ ti gbọ́lá lọ́wọ́ wọn fà òbí ìgbà tí wọ́n ní rí wọ́n sì ní rí ẹ̀yin òbí ẹ̀yin yá wa ẹ̀yin ọ̀sọ́rọ̀ ẹni náà ẹ̀yin náà ṣe máa ń wọ̀nba ẹ dáhùn torí ọlọ́run wọ́n ti fi ìràwọ̀ yín kọ́lá fún ẹ̀yà púpọ̀ jù àwọn ọkùnrin yìí kanra o. wọ́n sì bá tún rọ́nà sọ̀dá. ẹ̀rọra lé ẹ̀rọra lé kírọ́ọ̀ṣì yín ẹ̀rọra lé kírọ́ọ̀ṣì yín tani kírọ́ọ̀ṣì òsì tó ń lé kí tó wọ̀n kírọ́ọ̀ṣì fún ọ àwọn èèyàn gidi ń lé ọ kiri ò gbọ́ tiẹ̀ wọ́n padà pín ọjà mọ́sẹ́rì títì ni. àlàbà ti kú làjà náà ni. obìnrin ọkùnrin tó bá tọ́jú rẹ̀ kalẹ̀ ọwọ́ bẹ̀rẹ̀ kọ́ náà máa lówó alẹ́ àwọn kan náà kí ń gbà wọn nígbà tá a sì ń ra tá a sì ń ṣe ẹ́sírákùlù kájọ ń dẹ náírà bàbá rà kan tún yá mi. Ah! gbàtọ́ á di pé kíní ká wá ń rí mẹ́sẹ̀gì náà ó ti kó mẹ́ ẹlòmíì ní jẹ̀gbádùn rẹ̀ báyìí. ẹni bá wa jẹ́ fùbà àwọn ọmọ kéwòn la dá fùbà mọ́ bẹ́ẹ̀ ni ẹ̀bà tí ò ní ká wa á mí sí fùfú mọ́ yóò wá lé yóò di pop. iná máa lé àlìyá ònàjì mọ́. àwa ṣọ́ọ̀tì méjèèjì aṣọ di fùbà sọ ẹni tí ìyá jẹrí ni ó dà mọ́ bí ìyá ò bá jẹ́ ọ́ kó tó gòkè bí ìyá ò bá jẹ́ ọ́ kó tó gun òkè òní mọ yìí gíga. dúnàwó kò lò tí a ní. òní mọ̀ pé a máa ń ṣe wàhálà dédé tó bá ti fẹ́ máa ṣe rọ̀bọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ó máa rántí pé ha ibi tí mo ti ń bọ̀ yìí padà síbẹ̀ fa. iná máa dunia síbá kan náhàwá fáàkì zamani. ẹ sì ká ń bẹ láyà ná Muhammad. Allahu alayhi wa sallam. ká hẹ́ndì ẹ̀ síbẹ̀ o ṣé ẹ rí ẹsìn yìí alágolo ọlọ́run sọ àjùgbà mi lọ èmi ẹ fẹ́ sẹ́yàn no mi ẹ fẹ́ sẹ́yàn ń sa eré bọ̀ ni nígbà mo ṣe tán ní mi ń bọ̀ láti bọ̀ Ajégúnlẹ̀ mo lálàsẹ mọ́tò mi nígbà tí n gba lóònù ra kò dùn mí so ìmí ìdẹ̀ tún bọ̀ twenty twenty one. iná máa lè àlíyá unajimon. dúnà hukú ló ti á ní. ẹ ẹ bá nẹ́bí. iná máa dúníyà sí bá náà wá fáàkì zamani. anabi ní ẹsìn kan ẹsìn funfun. Allahu alayhi wa sallam. wọ́n kí ẹsìn náà ní àdùbà. anabi ah! nífẹ̀ẹ́ ẹsìn púpọ̀. Sallallahu alayhi wa sallam. ẹsìn yìí kò sí kò sí ẹsìn tó láàárín. Ah, ẹsìn yorùbá anabi kí ló dé. ìnàmá dúníyà sì bá kàn. kí ló dé kí ló dé sanabi ò jíjà wa ni anabi ló kọ́ wájú yorùbá anabi dáadáa nàhàwá fáàkì zamani. àwọn ah, àfẹ́jẹ̀ sọ̀rọ̀ yìí ẹja pàdé ṣùgbọ́n àrọ̀ bí ká ẹ̀ yóò bọ́ ànábì kí ni wàá ń dúró fún. kẹ́yìfà ya ha ló la òyà ó máa. ìwọ tó fọwọ́ rẹ yóò bọ́ ànábì òní ní stroke náwó rẹ bá ànábì. kẹ́yìfà nàrí náà nílé ìsáni. kúlì tó wà lóko ló hadithon lóṣojú ni wàá máa ní. Ah, ẹ̀sìn yìí ẹ̀sìn yìí yáyì púpọ̀ bẹ́ẹ̀sì ẹ̀sìn anabi ni ànábì yẹn kàn gbé jáde anyhow ẹ̀sìn funfun ni ń ṣe déédéé bẹ́ǹsì white so bẹ́ǹsì luxury car bánabi bambẹ́lá yóò lo luxury tó ń ṣe zúdú òsì kí wọ́n wá ń fi agbára kọ́ wọ́n fi ń kọ́ ọmọ wá kí bọ́lọ̀ bá ti sọ wọn fún ọ wọn náà ra mọ́tò tá ní zúdú òsì o fẹ́ ráyé sa kúkú lálùkìyàmọ̀ o bá fẹ́ ráyé sá mọ́ lálùkìyàmọ̀ straight mọ́ lùwọ́ láyé yìí. yaba ni kọ́ mi yàwó bú. kó tó rí ayé sá o gbọ́dọ̀ rí ayé náà ìwọ àtàyè ẹ pàdé ara yín ẹ súnmọ́ ara yín díẹ̀ ẹ mọ bó ṣe ń lọ kẹsẹ̀ máa wá sún díẹ̀ díẹ̀ mọ́ sàyẹ́yẹ́ kó máa gbọ́ ìyàlìkìyàmọ̀ lọ. wà á ti rò kó àdàtàwọ́ ni. ayébi ní ẹsìn funfun tí máa ń gbé jáde lẹ́kọ̀ọ̀kan àdùbáwù ló kọ rẹ̀ ẹsìn yìí wá mọ eré sá kò sí ẹsìn tó láàárín kọ́dà máa fi yan gan wọ́n lọ gbé ẹsìn àwọn àwọn sàábé wa ẹ̀sìn mi yìí yóò la ẹ̀sìn ànábì wọ́n sì tẹ́ wọn ẹ̀sìn ànábì náà ni ó gba fọ́ọ̀sì bí lárúbáwá kan ṣe wá nù lárúbáwá ìtura ni yẹ̀wúdì ni kì í ṣe mùsùlùmí ó bá gbé ẹ̀sìn kan dé oníṣẹ́ ẹ̀rẹ́sìn tóun gbére yìí ẹ lọ mú àdìbáwù jáde ẹ̀sìn ànábì ẹ jẹ́ kájọ sáré. sallallahu alayhi wa sallam wàmàlú fíkù lìjìdì. Ah, àwọn sábẹ́ ti pé gbogbo olú ti pé pé ha torí yahudi ti fọnù pẹ́sì ànábì wo kíkẹ́ ànábì wo lẹ́ ń sọ ẹ̀sìn tèmi yìí ah, ẹ̀sìn eléyìí bí ẹ mú ni. ìfàtúndé àìdí tàfààní. wọ́n bá gẹ̀ẹ́sì ànábì jẹ́ jáde àdìbáwù àdìbáwù bá ń tẹ̀ bọ̀ kínní òun náà ń ṣe fanda bẹ́ẹ̀ ni ń júùrù làwọn sàbí húta lélẹ́yìn yá àdúbà yá àdúbà ní gbogbo àfọ̀ sókè làdúbà òun náà bá ń júrù nínú tí àná ń dùn bẹ́ẹ̀ ní ẹran ké wọ́n bá tẹ àwọn méjèèjì òun àtẹ̀sìn yẹ̀wúdì ha nígbà tán bẹ̀rẹ̀ eré ha bá àdúbà wù bá ń yọ lẹ́rìn ha ẹ̀sìn yẹ̀wúdì àṣẹ bí ẹ̀mú nílé tọ́ ó bá la ẹsẹ̀ ànábì fetefete. La ilaha illallah. Yaba ni kọ́mi yahubu. Wàtírùkú àdá tawani. Kíni ó bá ó bá àwọn sábẹ́ nu jẹ́ púpọ̀. Wá màlúù. Ń bọ̀ àti ẹ̀ wá rí ẹ̀sìn kan rárá. Ẹ̀sìn kèfèrí. Ẹ̀sìn Yahudi lọ́hùn lọ́hùn. Ní Yahudi ti ń fọ́ sókè. Àwọn sábẹ́ ara wọn bá balẹ̀ wọ́n bá ń sokó wọ́n bá bá nàbí pé àbí ra nàbí òrì ni àdìbáwù wọ́n mọ̀ ti bírèkì rẹ́kọ̀dù rẹ̀ kò sí rẹ́kọ̀dù táyé ò lè bírèkì kò sí rẹ́kọ̀dù tí wọ́n ò lè bírèkì bí yẹn bá ń gba iwájú ò lè overtake yẹ overtake is allowed àmẹ́ni tí ń bẹ níwájú má gbàdúrà kó ṣubú ayé tiẹ̀ ni ò ní sún wàmàlú fi kulli jiddi. ìbá máa sáré sáré pé ẹni iṣẹ́ ẹni mo fẹ́ lé mo fẹ́ jù lọ sẹ́ tó bá ti fi yẹn fọ̀ǹgà jù ó ti over hype ara rẹ nù. ayé rẹ ń bọ̀ ayé ìlú kan da ayé twenty twenty ni ayé twenty twenty tá ti fova hype bá yí ẹ̀ jẹ́ àpadà wàá rí nǹkan kan sí níbi àfikún owó lockdown níbí gbàtà fi hype bá yé rẹ̀ jẹ́ oore tó bá ti hype jù kò ní padà jẹ́ tiẹ̀ lélo ló mọ̀ lọ. ìfàtúnlẹ̀ ìdí tàfà ni. ọba lè bá nẹ́bí ha wọ́n ní bò ló ṣe jẹ́ ha wọ́n ti jẹjú àdìbá wo ha ẹ̀sìn yìí ṣẹ́ǹkì wa o. anábì ní bẹ́ẹ̀ ni kò gbọdọ mọ́ rí bẹ́ẹ̀ mọ́ ó pé mọ́ rọ̀fà Allahu abudan illa wada'ahu tọ́rọ́ làwọn ọba ní fa ẹnìkan kó wá ti wà on top the world ti wà lókè òun ti wà over everybody fún ara ọlọ́run ní òre nífàsẹ̀ nígbà tí àdìbò àrùn bọ̀ títí ń yẹn títí ń ti mọ̀ pé ha ó lọlẹ̀ eré tó mọ̀ sákọ́ ló fi ń gba wájú àánú ọlọ́run ló rí gbá. wọ́n mọ̀lú fi kulli jiddi. ó yẹ gbogbo ọlá tó lọ bá fún ọ mọ́ gbé e síwájú ọlọ́run náà ni ó pa ọ́ torí yóò jẹ́ òṣìṣẹ́ àìmọye àwọn tó mọṣẹ́ ṣe jù ọ lọ bí aago wọn kó nulẹ̀ ọmọlẹ́yìn ní bọ́ wọn ọlọ́run ṣàánú wọ àánú tó rí wọn ọlọ́run ló mọ darí ẹ̀ lọ ọlọ́run á darí owó sí ọwọ́ sípákọ̀ club lọ kò sí club tó dá mọ́ club three oh six club four one seven má wọrí sọ̀rọ̀ wo epo táyé ń bọ̀ láwùn yóò kọ́ ọwọ́ jẹ̀tì ẹnìkan tó mọ̀ dá ìjẹ̀ rẹ múnú lé. wọ́n màlú fi kulli jiddi ìfàtún ẹ̀ẹ́dì tàfàánì. nínú tá a ẹlẹ́kẹ̀ẹ́ta ń bẹ̀ ká yẹjú ẹ̀ ọlọ́run sọ ọjọ́ ọdún mi lọ. àmín. ìfàtúlẹ̀ àìdì. ìfàtúlẹ̀ àìdì tàfàní. ìfàtúlẹ̀ àìdì tàfàní. al-insilakh al-insilakh min suhbatil kusala wal musawwifin tó o bá fẹ́ déèyàn kúrò lẹ́yìn àwọn tí ń jìnnà ayé wọn ti nọ́ọ̀kì tí wọ́n níbi lọ mọ́kì sọ́dọ̀ ẹni tí ò níbi lọ yóò báyé rẹ jẹ́ olóró ju èèyàn àwọn tó ń bá rìn àwọn tán ní hèmù tẹ́ẹ̀jọ sí ẹ̀ dírímù kan náà wọ́n mọ̀ fà ó pàṣẹ lọ́wọ́jú náà mọ̀ fà ó sẹ́yìn mọ́ wọ àwọn tẹ́ẹ̀jọ tó àwọn tẹ́ẹ̀jọ sí ẹ̀ dírímù kan náà yọ pé tí bá ń ṣe rere yóò mọ̀ jíjà àwọn tó kù al-insilah min suhbatil kusala tọ́rọ̀jú bá ti pọ̀ jù òròjú máa ń sọ ológodo lófo o ò ṣe ní gbìyànjú kí ló wí. mọ́rọ̀ àìdá àmì rí á ní. ọlọ́run ò kó oríire mélòó mi àmọ́ bó lóríire ṣe oríire bá jẹ́ tiẹ̀ bẹ́ẹ̀ náà lórí ibú náà orí ibú àmọ́ ìrànyàn jó oríire lọ orí ibú ìmọ̀ ń tètè yẹn rànyàn iná tiẹ̀ mọ́ fásitì gan pẹ̀túrò ni yóò mú ọ ní fẹ̀fẹ̀fẹ̀fẹ̀ tó bá ti bó lórí ibú rì ọ̀tọ̀ lẹni tán fẹ́ mú wọn kàn kó ọmọ rógà ni. lọ́wọ́ lọ́wọ́. ọdún sinaf ẹ mọ̀ wá àwọn tá a bá bá ṣe é ẹ mọ̀ wá àwọn tá bá bá àwọn ọmọ tí bàbá wọn ti gba lónù kalẹ̀ mọ́ bá wọn rìn ẹjọ́ pinnu àgbákò yà ni ẹjọ́ san lónù papọ̀ ó ṣeun ẹjọ́ pin lónù san ìwọ tó mọ̀ kankan fa ó máa wá jẹ́ kó ní kó. láwàlá fàáza jàbánu àyù fáàsì lílí jàbáni. ẹ tó bá ti lè procrastinate jù má bàa ṣe alimusa wifin ẹni tó lè fè ní dọ́là oríire tó fẹ́ ṣe kílẹ̀ tó lè ṣe náà wá scam lọ́ba lọ́la o bàbá scam gidi ẹ ò ń sọ pé eh, better days ahead better days were ahead scam ni better days now now now tani ahead ahead tí ò ní dé bọ̀rọ̀ látẹ̀tẹ́sì tó bá tilẹ̀ expect ju òní débi òun lọ kí ló ń retí gbígbà ò bá da kò ní káyé tiẹ̀ pokuru musu inú ìgbà tí ò dàrún náà ni kò máa sọ́ di dáadáa máa rẹ lọ́wọ́ ìdá ìgbà wo ni ò da next year ò ń postpone rẹ di next year next year ó tún burú ju this year lọ. mọ́ra ìbọn. òun lè pọ́ di two twelve fún wọn kàn ṣẹ́ǹkì wa two náà lọ wọ́n tún padà bọ̀ wá bẹ̀ àwa ń kígbe pé pé one seventy ifi ń yọ pé má sanatun ilà àwọn lẹ́sìn bá dà ha àṣàgùn mi anabi ló wí bẹ́ẹ̀. wa ọlọ́dún kan ò ní wá kàmọ́ kígbe ẹ̀ta ń bẹ́ẹ̀ ọdún tí ó tún wálé yóò jọdún ni nǹkan ń wọ́ sí i àwọn pásítọ̀ yẹn jára wọn gan mọ̀dé máa ń gbádùn wọn wọn kóòdù wọn ra ń lọ lélo wọn sì rí nǹkan láṣẹ. máa rà àwọn àfà àrà mọ́tò àlòkù fa mọ́tò tán bá tún ṣe lẹ́yìn ìgbà tó dé ayé bọ́mbà mọ́tò mi ti jábì wèrè búṣì gbogbo ẹ̀ wọ́n rù dé ni skrap náà rù dé nàìjíríà náà ti bá a tó wọ́n bá a ṣe tán tó ṣe pẹ́sipẹ́si ìtún gbàsà sí lórí ẹ̀ mọ́tò àlòkù mọ́tò àṣídẹ́ǹtì. mọ́ra àìdá àkìsẹ́ni. mọ́tò àṣídẹ́ǹtì fa wọ́n tún máa ń lé wa kí I won't change this history. I change here. Zala Sahamir Rehani. Low mileage, low mileage, low mileage ọkọ̀. Òun ni ogo ogo tí mileage rẹ ti kún jù kò ní pẹ́ tí ó fi yàwó ọmọ lọ́wọ́. Lè bẹ̀rẹ̀ ògo tuntun fọ́ọ̀mù kíwù tiẹ̀ táwọn èèyàn ó tò lẹ́yìn ẹ̀. Láwàlá fàáza jabanun àyù fọ́ọ̀sì lílí jàbá ni. Ẹlẹ́gùn, àràmá, wọ́n ra mọ́tò mileage five hundred mileage five hundred tí jìnnì ti ń fìdí wọ̀ wọ́n tún mọ kígbe kí níbo náà ti ń rówó wọ́n ti jọyọ̀ ẹgbẹ́ ẹgbẹ́kẹgbẹ́ wọ́n ti ṣe yahoo ẹ̀yin lẹ́mọ̀ bẹ́ẹ̀ bá ní yahoo là ń ṣe ẹnì so èmi náà ń ka ṣàwùtúnú ń gba benefit benefit kan mo ti gbà láàyè yìí ìtúndé gbà mí nulẹ̀. báwa ló mú yọrí tó kì í ṣàbọ̀n àmọ́ mọ́díhù nígà wá ni. bàbá mi apostol apostol suleiman ó nínú kòrónà lòún ra jẹ́ẹ̀tì òun kẹta jẹ́ẹ̀tì ohun kẹta jẹ́ẹ̀tì jẹ́ẹ̀tì jẹ́ẹ̀tì àbáwo ló ní jẹ́ẹ̀tì ẹ̀fà jáde ẹ lọ bá tó ní jẹ́ẹ̀tì jáde kò sí ẹ̀rọ ẹ̀wò bí a ń lọ wọ́n ń fojú òsì wò wá bàbá bẹ́ẹ̀ fi obìnrin náà mọ̀ sí wàhálà wàhálà ni ẹ̀gínní kan wọ́n ń gbè mí ẹjọ́ yìí náà ni kí ló dé tó gbọdọ̀ rí bẹ́ẹ̀ àwọn pásítọ̀ yẹn ṣe gbogbo wa ló sì wù. láwa náà. ẹ̀yin obìnrin tẹ́ ẹ bá sì fẹ́ wà yín lẹ jèrè jù tó rà request fún yín lálùkìyàmọ̀ ọmọ yahoo tó fi ọ láyé yìí ó dàlùkìyàmọ̀ efcc ó kò papọ̀. لولم يرتك شعب àmọ́ ó mọ́dé òlìgà wa ni. wá wá má sì mí gbọ́ sọ́ra àwọn ọmọ yahoo èèyàn wa náà ni wọ́n tọ́ra wa ń ṣe wáàsí fún wọn. so àwọn ó pè wọ́n wá ń gbé ẹwà ẹwà gbọ́ wáàsí ẹwà gbọ́ wáàsí ntọ́lọ̀ ni àṣẹ ni mùrídì wa náà gbogbo wọn. bó sì máa sọ wọ́n sì ń sáadíà ìwọ ló sì mọ̀ àmọ́ ṣe wáàsí fún wọn nígbà ẹwà ẹ fi kíní ilẹ̀ ẹ fi ilẹ̀ sẹ́gbọ́n ẹ fi ilẹ̀ ẹ fi ilẹ̀ wá síta wá ṣe fún wọn nù. lọ́wọ́ lọ́mú yàrá ìta kì í ṣàbọ̀n ah. àmọ́ ọmọdé òòlì gà wá mi. Ah, kí ló kàn tiẹ̀ kí ló kàn tiẹ̀ ń pọ̀ yahoo ló ràn mọ́ka ó lọ sí gbogbo ọṣẹ tó ń wẹ̀ kí tó fi dàbí ọlọ́run kọ́ ń darí ọmọ yahoo ṣe ò níládùn àrẹ gbà ń bú ẹnìkan kí n gbé ń ṣe yahoo ṣe ń ṣe déédé kí ẹ wo yahoo náà fi kọ́ mọ́ṣáláṣí fàwọn àtọ́lọ́ lẹ̀ ẹ wo ọ̀sán kéwòn bẹ́ẹ̀ kò sì wo. láwọn náà mo yára ta kí sábọ̀n àmọ̀wò mọ́dìhùn lìgàwání. báwọn kan náà ní bẹ̀ ọ́ láyìn wọn àwọn náà náà ń bẹ̀ ọ́ láyìn wọn wọ́n ti sọ àwọn bàbá wa nìkan àwọn bàbá wa náà fi ń kàṣà òtù wọ́n bú àwọn ìpa bàbá wa wọ́n fi ń ta lúdò àwọn sì ń gbowó lọ bàbá salati kò ní ṣe kíni kan ìsìn gbọ́ owó ìfi ń kọ́ mọ́sálásí mọ́sálásí yóò wó pa wọn yóò wó pa wọn. àwọn dádì tiwa àwọn gírèdì ọ̀nà tán kò sí pọ́ọ̀tò mọ́ nígbà táwọn Ṣàngó fi sáná dáadáa támádùn ha ó ti domi àwọn fèsì wọn gbà wọn wọn wá kílẹ̀ ọ̀nà tán ẹ̀yin kan ẹ wá lè kan mẹ́rí ẹlẹ́lẹ́ kéwùmí kan ẹ̀ ń fọ àwọn bàbá tí a ta yín kò sí wọn bẹ́ẹ̀ bá ṣe pé wọn kọ́ àwọn àgbákò ń kalẹ̀ èmi ò tún dán wò láàrin mélòó nu wọn tá mi ò ráyè ọ̀bọ̀ rebe لولا يرتك شاب همه مدح لجواني الانسلاخ ń bọ́ mo ti lọ min suhba min suhbatil kusala má bọ́ lórí búrin yóò kó bọ́ oríire rẹ ni o mójútó bó bá rí i pé mẹgábáìtì oríire rẹ ò pọ̀ lọ́dọ̀ ẹni tí wàá fẹ́ ìtì ẹ̀ kún kó máa ṣí ẹ̀rẹ́ lọ́sọ̀rọ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ tí wọn ò fi strong àìmọye olórí ibú tọ́lọ́wọ̀n ò kóore mọ́ àmọ́ nígbà tó bá nẹ́bì ṣe ọlọ́run sì yí kádàrá oore òun padà wáyé dá. n bọ ọlọ́run máa yẹ díjì kádàrá kádàrá ó sì ti ń bẹ láàárẹ̀ kèé ṣe kèé ṣe permanent temporary ni temporary ni àtòrí ibú náà temporary ni àtòrí ire temporary ni ìjọ tó bá ti rò bí pé oríire rẹ permanent ni ìfàsẹ̀ ó bá ọ bí àdìbáwù náà tífàsẹ̀ ṣe bá tífàsẹ̀ ṣe bá kò sọlọ́lá tó gòkè tí ò lè wálẹ̀ mọ́ ìrira rẹ dé àmọ́ yóò lòsì tí ò lówó àmọ́ oníkápá àti pa ọ́ ó lè yọ fíùsì rẹ níbi tán fi sí àwọn olówó tó ọ dé bó bá wí ha àgbákò sí ọ wọ́n lé owó kí òun sì ń lé tí ó fi rí ọ́n fasẹ́ ìkan ìwájú kan lọ bó bá lówó tán tó kú ńkọ́ tó mọ̀ náwó nù sáré ni tó bá gbárígbárí rẹ̀ di pákó sáré gbogbo ó sì àbá ní o gbọ́dọ̀ wà láyé yìí náà ni tẹ́mi bá ti lọ gbogbo ẹ ti lọ pẹ̀lú ẹ̀ tó pẹ́ anybody dé pẹ́ everybody lé tó tó bá ti gbọ́ làwọn síwájú rí ọ́n fasẹ́ àlẹ́ ìsìlẹ̀ ní sọ́hùbà ní sọ́hùbà ti kù sáàlà eléyìí èèyàn gidi tí ò ṣí ẹ̀ díìmù tí ò ṣí ẹ̀ same àmọ́ ṣe abẹ́ni tó já sí pé oore tó bá ń ṣe lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ìwọ gan òórùn ò kí n feel comfortable kó sọ fún un tó mọ̀ pé yóò feel bad tó bá ti mọ̀ bẹ́ẹ̀ so mọ̀ bí wàá ṣe máa yẹra tọrọta yóò lè rí ọ̀n fasẹ̀ kíákíá tí ẹ̀hún ló lágbára jù. láwa láwọn yọrí ta kì í ṣàbọ̀. wọ́n ní musa wifin wọ́n ní musa wifin bí ẹ̀ bá lè postpone oore tí ó ṣe jù dọ̀la tá a sọ fún ẹ pé ó dọ̀la àwọn ọmọdé tí ń kú wọ́n pọ̀ ju àwọn àgbàlagbà tí ń kú lọ torí ẹ̀ ló fi já sí pé tẹ́mi yẹn bá gùn ní máa ń jọjú lọ́dọ̀ àwọn èèyàn wọ́n máa sọ kíni pé ah èmi wọ́n sì gùn torí èmi yìí gùn báwọn èmi àwọn èèyàn gùn báwọn ló fi já sí pé ọ̀dọ́ tó wà tó ti náhùn ìgbà òun gángangangangan ló gbọ́dọ̀ rí nǹkan ṣe òun postpone oore dọ́là postponement àbẹ́ni tó máa sọ fún mi pé tó bá dọ́là tó bá dọ́là á fi wà ẹ̀sẹ̀ lẹ̀ tó bá dọ́là jáàmọ́ gbádùn ayé ara wa ná jáàmọ́ jẹ ayé eré ara wa ayé wo ló ń jẹ ayé mélòó lè rí rẹ gbé wa tó fi wá jẹ eré nfa tó fi du kòlòfo. láwa láàmú yọrí tàgíjà ẹ̀hún kí náà pọ̀ pọ̀ ẹ̀hún Wasiu Ayinde òun náà wá ń kọ òun náà ń bá wa kọrin o àánú mọ orí bá a adé orí akin orí o adé wo ló wà lẹ́yìn tí wọ́n tó ń gbé eré kúkí tó fi gbogbo ẹ̀ sáyé tán tó fi jáyé tán látẹkùn náà bìnnà dunuya ẹ má jọ máa yé má jọ máa yé pèsè àsáyé sáyé lè adìnnà wàládà yẹtì báwo ó mọ̀ o bẹ́ẹ̀ bá jọ máa yé ọmọ bá yẹ lọ bí ẹ̀ bá bá yé lọ irú ọlọ kanánu. má postpone oore tó bá yẹ kó ṣe lé ní má sọ dọ̀la èní ìnà ni the future is now now. ọlọ́run ò promise rẹ lọ́la ẹni yìí ló fún ọ ẹni tó wà lọ́wọ́ rẹ̀ ń so ẹni yìí náà ló gbọ́dọ̀ sí nǹkan. akọrin kan bẹ ka hẹ́ndì ẹ̀ báyìí abáàdàmù ẹ wojú mi. láwa láàmì yarí tà kì í ṣàbọ̀. ọ̀pọ̀ ẹja ẹwọ́ ọ̀dọ́ ẹja kíra wa oríire à ń rí ìyàtọ̀ à ń rí ìyàtọ̀ ó lé èjìká tí yóò dé tẹ́lẹ̀ kíyàn tó ṣe sí àwọn eríire kan àwọn ọ̀dọ́ ọ̀sìn àti ń change ẹ̀ àti ń gbéra àwọn náà ti move so that's right so tí o bá fi di next kìíní kan á tutù yàtọ̀ á tutù change àwọn dream kan. àmọ́ ó má di òòlì gà wá ni. ẹnìkan bẹ̀rẹ̀ yà ná Muhammad yorùbá anabi má kí ló dé. alayhi wa sallam. akọrin ni ha akọrin tó sì ní fèmù ni ó ní fèmù púpọ̀ ọmọ yìí má dákẹ́ má dákẹ́ láwàlám yárítà kìsàbọ̀n àmọ̀húnmádì òlìgà wa ni. ọ̀gá sójà ọ̀gá sójà ọ̀gá sójà ọ̀gá sójà sọ́nṣà sọ́n sọ́n. láwàlám yárítà kìsàbọ̀n àmọ̀húnmádì òlìgà wa ni. ó yá ìzàká tó bá ti rí máìkì yóò máa hàn lọ yóò máa hàn lọ. láwàlám yarita kìsàbọ̀n hmm. àmọ̀hún mádìhùn olùgàwá ni. ẹ gbogbo àwọn tí mo kọ́ mi kó ọmọ kí ó púpọ̀ lòdì tiẹ̀tiẹ̀ kọ́ lè sọ amẹ́ta yìí náà ti tó sọ tó dó lẹ́yìn mi so nọ́mbà wọn ò ti ṣe ò ti ṣe mí o rí bí ìgbà wọlé o lè wọlé sọ́dọ̀ mi so confam ni o gbọ́dọ̀ láwọn tó bá confam lẹ́yìn tó yá sí pé èmi ò búrú tó bó ṣe wà tó bá ti dojú gbogbo ẹ ti dàrú nù. láwàlám. لم يرتك شاب àmọ́ ó má dìhò lígà wá ni. ṣé rí sáà bẹ́ẹ̀ yà kọrin ni ó ní sáà ó ní bí àwọn sáà wà láyè sí aláàṣà náà máa ń pè aláàṣà bùnú maimun sọ máa ń pè ní aláàṣà ṣáìrù aláàṣà sọ́yẹ́ bá ṣe ní Davido a ní Wizkid a ní Ọlámídé a ní YBN a ní Awolátúní so àwọn náà wọnú ayé díẹ̀ tó ti afẹ́fẹ́ bá àwọn tí ń bẹ nú ayé sọ̀rọ̀ so ó wọ̀ bẹ̀ díẹ̀ a ní àwọn aláwọn bẹ́ẹ̀ la àwọn yìí náà ṣẹ̀dé lọ́wọ́ ẹ̀yìn ṣẹ̀dá dàpọ̀ àwọn onímùsùlùmí wa náà a ní arẹwà a ní sàùtì arẹwà a ní àrólé ànábì àbí aláyé lóyún gbogbo alápapọ̀. lọ́wọ́ lọ́wọ́. wọ́n ti ní fẹ́ẹ̀mù bẹ́ẹ̀ náà ni aṣa ibùn maimun ó ní fẹ́ẹ̀mù ayé mọ̀ ẹni tó bá tẹ̀ka fún ẹni òun ni òun ni ẹni tí ó bá di abìyí láwùjọ kó lè bá aṣa tó bá dọ́dọ̀ rẹ̀ tọkàn rí pẹ̀lú ẹ̀ òun náà ti dán òkìkí rẹ̀ ó mọ̀ tán kí ha ó wá gbọ́n pa Islam ha jọ tó wá gbọ́n pa ná Muhammad sallallahu alayhi wa sallam ó fọ́ ó fọ́ fún anabi yẹn yẹn ó wá kọ orin ó wá kọ orin fún anabi sallallahu alayhi wa sallam ó lóun fẹ́ lè gba Islam àwọn yẹ àwọn kùrẹ́ṣí nígbà náà wọ́n ti wá rí pé ha tí aṣáà yìí bá lọ gbà sílámù lẹ́yìn àwọn àwọn èrò tí yóò tún wọlé sí islam yóò ti pọ̀ ju o yóò sì dá sí àwọn nù. wọ́n bá lè ba aṣa wọ́n ní wá ha ṣé wọ́n lóun fẹ́ gba islam ó ní bẹ́ẹ̀ ni kọ́dà bẹ́ẹ̀ lòun lọ ó ní ha ẹ̀ẹ́n O máa ń pè tó bá ti gba islam yìí wọ́n máa ń gé tó wà ń ta wọ́n máa ń pò láìkẹ̀ gan ó kọ́ọ̀fù gan so irú àwọn ọmọ tó máa bó ṣe kún síwájú kún sẹ́yìn ò ní rí àwọn ọmọ yìí ò ní rí wọn fọ́mọ́ o ó ní ẹ̀ẹ́n ó ní wo ọtí la gbé síkalẹ̀ yìí ò ní rántí mu mọ́ o ìsìlámù ní ọmọ ọtí mọ́ o ò ní lè gbólóṣó mọ́ o ó ní ẹ̀hẹ́n níbẹ̀ ni o ó ní a ah. ó ní tọ̀ ó ní tún wá wò àwọn Kùrẹ́ṣì a gbé owó bàǹtàbàǹtà yìí wá fún wọn ní dèdè ìgbà wọn bàbá sí owó òun sí dèdè ìsìn yóò jẹ one million dollars owó òun kúnlẹ̀ owó yìí dẹ́rù bá nígbà tí aṣáájú owó yìí ó ní ha ó ní ha yẹ ń jáyé rí mi díẹ̀ sí ó dà pé gbádùn sí kù ha tó bá di next year ilé gba Islam ó wá tọ́jú orin o olóso tán gbé kọ́kọ́ fọ́ olóso mọ́jú náà àwọn bíi mẹ́ta wọ́n tún ní kíkan máa sìn lọ wọ́n gbé ọtí tì ó mú ọtí ó gbádùn ayọ̀ ní ayé dùn jẹ ju yà lọ ó bá fẹ́ máa padà lọ́lé ẹ̀sìn tí wọ́n rà fún ó gorí ẹ̀sìn báyìí bó ṣe eré bọ́ọ̀nù ó bá kú. La ilaha illallah láwàlám yarita kìsàbọ̀n. ọba gbé dìde alijanna tọlọ ń kọ mọ àmọ́ nígbà tó postpone owó rẹ̀ dọ́là ó bá ṣàgbákò. àmọ̀hù mádì òòlìgà wa ni. kò dìgbà tẹ́nìkan bá kú kó tó dé èèyàn má retí káṣáájú kan ṣubú kí wọ́n tó dìde kí ló ń dó lẹ́yìn pé ẹ̀kíní kan mọ́gàjì ilé wa tá má ti kú ní òtò dà fún ọ tá ń lò sì sí lé sọ̀rọ̀ yẹn ni ojókòó lé ni bó o bá dé èèyàn lé lè gbàwé wíní àwé mọ́ dùn ju òmù lọ àwọn ìwìn nìní báwọn bá gbọ́ láàyè nínú ilé lọ́tà bẹ́ẹ̀ tí wọ́n gbà nẹ́bí láàyè nínú ilé ṣe bó lọ́tà àti tanẹ́ ti wá polówó oore rẹ̀ wálé tó bá lè jókòó léjù ò ní kún family house tẹ́ kú jáde tá lówó rẹ́ǹtì tó fẹ́ san o sì wá o sì wá jókòó sílé dádì ìyá rẹ̀ dádì ìbáyìí dádì ìyá rẹ̀ fa o sì takú síbẹ̀ òkú kí ló dé o tún ra ufa síbẹ̀ bẹ́ẹ̀ ló gbé rọ́ọ̀gì ibẹ̀ náà ló ń ṣe ló ń rún kún un mọ́ o lè kó lójú kan báwọn àmọ́ ọmọdé òlígà wá ní. yàgàrà tá lọ. yàgàrà tá lọ ìhálí akídàmà rọ́bàtú wàṣàtìtì ìṣàmúlà àkìwá mi kọ́dí kìtàlọ́tù. kò sẹ́ni kò sẹ́ni tó ta ò fẹ́ dé kò sẹ́ni tí dé ọ̀tá ò mọ bẹ́ẹ̀ lára ẹ̀ díẹ̀díẹ̀ ìwọ náà ń sún àmọ́ òkú olójú kan ìdè ọ̀tá ló pọ̀. yá gàrà tá lọ yìí. bó bá fẹ́ jẹ́ kọ́ lọ́n túkun ọ̀tá kú òlérí rẹ kọ́ta mọ́ kápá rẹ mọ́ tẹ́wọ̀ rẹ báyìí nísìnyí. yá gàrà tá lọ yìí. olórí tí ń ka yìí sọ̀rọ̀ tí ń ka yìí orin sábẹ̀ kádìrì ni. àdásálà ó sẹ́ra. sábẹ̀ kádìrì òun ni máa fi jagun ọ̀tá èmi náà máa ń kà lójoojúmọ́ kì í yẹ. yá ibi tí ọ̀tá de ìdí oníkálukú mọ́tàn fẹ́ jẹ́ ajé yẹn ọlọ́run mọ́sà máa tú láti sin lọ. wàṣà títí. tó sí amínà dáadáa ò síríọ̀sì. wàṣà títí ìṣàwọlà àkìwá mi kọ́dí kìtàlátú. ṣé títí. wàṣà títí ìṣàwọlà àkìwá mi kọ́dí kìtàlátú. wọ́n ọjọ́ tá sunsun síbi ìka tá fẹ́ kó báyé wa pé ká mọ̀ ìgbà ti ṣe ọlọ́run mọ̀ máa tú wọn ká máa tú wọn ká. Allahu Akbar. wọ́n lè kígbe Allahu Akbar òde ilé ọlọ́run ti sáàpù rẹ̀ fún wọn. Allahu Akbar sẹ́yìnfù láyé akíta wò hàn. àwọn ọ̀dọ́ àfọ́ lápapọ̀ tá ń gbìyànjú tá ń gbìyànjú kásà faná ọláwọlé kún tá a bá ń lé ọlọ́run ìfásí ayé tí máa báyàn látòkè tí yóò rè bọ́ lójijì ọlọ́mọjò bá wa. Allahu akíbarù Saifullahi ẹ̀kítọ̀ hàn. ọba lè kígbe Allahu akíbarù dáadáa ó ti gbá dá ọlọ́run múnú o. Saifullahi ẹ̀kítọ̀ hàn. ìnáwó sókè báyìí kó gbé Allahu akíbarù sẹ́yìnfù lẹ́yìn kíta wọ́n. sórí bó ṣe náwó sókè wo ti gbádà ọlọ́run múnu. sẹ́yìnfù lẹ́yìn kíta wọ́n. ìdá ọlọ́run tó gbámù ó yá máa bẹ́ wọn máa bẹ́ wọn. sẹ́yìnfù lẹ́yìn kíta wọ́n. mọ́tò táwọn tá a rò ń pè lére ìdá tó gbámú tọ́tà rẹ bá gbámú kò ní kánú rẹ o. ṣé ìfò láyé akíta ò hàn. má bẹ́ wá ká máa kó láyé rà yá. ṣé ìfò láyé akíta ò hàn. wàkúlà máa. wàkúlà máa kọ́dé kàlà òfin má bá tú. wàkúlà máa kọ́dé kàlà òfin dìrì má bá tú. wọ́n ti dẹ́sẹ̀ yẹsẹ̀ rẹ̀ má bá wí gbólóhùn yìí dáadáa mọ wípé láìláha ìlàlá jó sọ́lọ̀ lọ́rùn jó sọ́lọ̀ lọ́rùn ni o gbé bọ́dì rẹ sọ́lọ̀ lọ́rùn jẹ́ kọ́lọ̀ ń mọ̀ pé ìdùnnú ti dára rẹ o lè fi ìdùnnú fèkì hàn kọ́lọ̀ sọ́dọ̀ ìdínà àwọn àgbàlagbà ọlọ́mọsàjà rí i pẹ́ àwọn bàbá wa táwọn àlérí ìjókòó tí wọ́n ń lọ dáadáa lẹ́bàá lẹ́bi ìsìnìlá ọlọ́run sàlékún dáadáa yín ọ̀làlá haúlá ọ̀làkúwọ́ta ìlàbìlà ó yẹ wípé láìlà àìlàlà la ilaha illallah. Allah la ilaha illallah. La ilaha illallah. Allah madadi tu yadi. Ilé ìkàlì kèyí. Tẹ́mọ̀ nínú àwọn tí wọ́n fẹ́ gba award alifa Abdullahi Misbahudeen Ọlárẹ̀wájú ẹni ọlọ́run kọ́mọ̀ bọ̀ wá gba award wọn báyìí nísìnyí àfàtúlá yẹn ni ọlọ́run dà. tàdá tí rúkú ni ẹ máa bọ̀ wá sí àwọ́dù yín lọ́dọ̀ àlùbárì kìkì sí. ṣàòkì fi kábàdí gbogbo àwọn tá à ń yẹ fọ́tò. ẹ dákun wa fẹ́ gba àwọ́dù báyìí ẹ dákun ẹ já ṣe sùúrù ẹ já ṣe sùúrù ẹ dákun. alámàdádì tún yẹ dí. ṣé ẹni ọlọ́run. ó máa ń yà wá àgàmì wàládì la ilaha illallah la ilaha alátakùlù àlùmà yá sànàdì àlùmà àlùmà yá wúdàdì. alala ilaha illallah la ilaha illallah. ẹni tó kù tí ó gbà wọ́ọ̀dù nísìnyí Sheikh Suleiman jazuli kán máa bọ̀ wá nísìn ní kíákíá ní kíákíá ṣé o sì jazuli. Allahumma salli jazuli àwọn dà. talẹ̀ tó kù talẹ̀ tó kù. sayyidina اللهم صل على اللهم صل على سيدنا محمد ويا ربي صل على سيدنا محمد ẹjẹ gbàwọdù náà ẹ dákun ẹ dákun ẹ. àkàlùkọ́lùkọ́lù ilá jẹ̀kú dàbò sáyà. ṣé o ṣe tú ní. àlìfà kàrọ mi. ṣé suleman. mo ayaba. àjẹsúlì. àtọ́yìnbó sara. ṣé suleman dà. dàrọ kìí di yàrá. ṣé suleman. ọ̀wá ti na kiri dáhùnsì lè sèrí sọ́wọ́ bàbá. Wàlẹ̀ àtúwà àdúrà Gbadebo Abdulhamid Abdulhamid Gbadebo kọ́mọ bọ̀ wá gbà wọ́n dùn wọ́n. Abdulhamid Gbadebo Ustaz Abdulhamid Gbadebo. Takarawu tali mi kọ́wúrú máa kú tàwọn. Ustaz Abdulhamid Gbadebo. Ìlú àtúrà ìdí. استاذ سليمان جازولي يا ترى استاذ سليمان جازولي ببابه استاذ سليمان جازولي استاذ سليمان جازولي كفا كفا استاذ سليمان جازولي عرفت علي من قول ما قلت مزعبه الله الله استاذ سليمان جزيري استاذ سليمان جزيري حلي بعريسي حلي بعريسي استاذ سليمان جزيري حلي بعريسي حلي بعريسي بقيتي سلامه استاذ سليمان جزيري Ẹ̀fọ́rí yàtọ̀ sàgbọ́nrín olórí yàtọ̀ síra wọn. Bàbá Àlìbárì sí ọlọ́run jẹ́ àrí yín pẹ́, ọlọ́run ní fẹlẹ́ yín sàṣẹ mọ́. A tún pàdé lọ́dọ̀ bàbá wa Kọ̀lífà Igbó ọ̀rà, Kọ̀lífà Abdelfata Akóredé nílùú Igbó ọ̀rà, à ń bọ̀ wá pàdé yín bẹ́ẹ̀ láyàjọ́ ọjọ́ mẹ́jọ insha Allah ọlọ́run bá fi ṣe ẹ̀ṣọ́ yín sáà alibarika bíi tẹ́lifí alibarika bá tẹ́ wájú ọlọ́run. لا حول ولا قوة إلا بالعلي العظيم èmi àwọn ènìyàn àbórí ìṣèṣì ti. orí tí ó bá sì mú kì í ṣe àṣà wa. orí tí ọmọ rẹ̀ di àforíṣẹ́ṣe jẹ. Wá àti ọ̀dínà wá o. Láti ọ̀dínà wá o. Láti ló má bà ni mo ti ń pèpè yọ. Olúwa òrùn yẹn bá àdúrà mi. Bàbá tèmi yẹ bàràdúrà mi. Níbilé ya sèmi lólùwọ́mọ. Níbilé bàbá sèmi lólùwọ́mọ. Àti láwùjọ rẹ̀ bàbá fún mi lọ́rọ̀ sọ lọ́sẹ̀ lẹ́mí ìpàdé wọlọ́ládé adé orí yọ̀kìn sọ́nsá lẹ́mí ìpàdé aṣọ àdánù èyí bàbá mọ́ròdé. Ah, ó ti sọ́dọ̀ òde òní ti dẹ́ àmẹ́ríkàdé lọ́gọ́ ó ti dẹ́. àní ẹ̀fà gbìn lórin tiwa owó sáàtì. ẹ̀fà gbìn lórin tiwa owó sáàtì. ẹ̀kọ́ ló gbádùn ọ̀gá òkè ní ẹwà gbẹ̀yìn lórí tiwa ó sáàtì lòwò ẹ̀fọ́wọ́ nígbàdùn ọ̀gá ìjòyè lọ́gbẹ́gbẹ́. kí ló ṣẹlẹ̀ gbọ̀ngàn pariwo fi bọ̀. ispa. Ẹ̀sẹ̀ kúkú làwọn ìrọ̀rùn ṣeun. Orísun TV ẹ ṣe àdúgbò ẹbí àdúrà ló ti wà ó ṣàzọ fún bọ́lá òwe ìrọ̀rùn ṣàzọ. mo ní ojú ọpẹ́ lele yìí nílò nìkan tó ah, nílò nìkan dájú. iṣẹ́ ọpẹ́ lórí yìí ẹnì nìkan tó ẹnì nìkan dá tó.